ومن يضلل فلا هادي الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن سلك نهجه إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتهية إسلامية مباركة والسلام عليكم ورحمة الله وبركاته adáwọ́pẹ́ fún ọlọ́run ọba wa ọba ọ̀gá ògo ọba ọlọ́pẹ́ ọba aláàánú ọba oníkẹ̀ẹ́ ọba tó yẹ pé nífẹ̀ẹ́ wa ní gbogbo ìgbà ọba ìlàsọpẹ́ fún ọba tó ṣe pé ó fi àwa sínú àwọn tó yẹ pọ́ mọ̀nà kò fi wá sínú àwọn tó yẹ kó ṣìnà bẹ́ẹ̀ ni ó fi wá sínú àwọn tó ṣe pé ó dúró sójú mọ̀nà náà kò fi wá sínú àwọn tó ṣe pé tó máa mọ̀nà tó mọ̀ káfàrú tó máa mọ̀nà tó mọ̀ káfàrú tó mọ̀ jáàdù kúfùrà kò fi wá sínú àwọn tó ṣe pé bí wọ́n ṣe ń nígbàgbọ́ ni wọ́n ń sá ìgbàgbọ́ bí wọ́n ṣe ń nígbàgbọ́ wọ́n ń sá ìgbàgbọ́ tí wọ́n wá padà jẹ́ nìkan ṣe pé wọ́n padà ṣàlàyé fún níbi àìgbàgbọ́ wọn adúpẹ́ fọlọ́run tọ́lọ́run má fi sìn wá lọ́nà má torí ohun tó ṣe pa jẹ má fi sìn wá lọ́nà má torí ohun tó ṣe pa jẹ má fi sìn wá lọ́nà dákun bó ṣe fi kún mọ̀nà fún wa ṣàlékún mọ̀nà wa ni èyí tí tún ti yé wa nínú ojúṣe èyí tó yẹ pé ó yẹ ká ṣe dákun fi mọ̀ wá àwọn èyí tá a bá ṣe dákun gbà níjọsìn lọ́wọ́ wa ẹni tí ò ṣe má jẹ́ ó jẹ̀bi wa ẹni tí ò ṣe má jẹ́ ó jàre wa yíká jẹ́ nìkan tó yẹ pé á ba iṣẹ́ wa níbi tó lérè lọ́jọ́ tó wò ní wúlò tọ́mọ ò ní wúlò àfi gbogbo ẹni yòówù tí tọ́ba gbé ọkàn tó mọ́ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba nìkan. atọ́ ìfẹ́ àtìgẹ̀ fún ànábìwá Muhammad sallallahu alaihi wasallam ìfẹ́ àtìgẹ̀ ìkẹ́ ọlọ́ba àwọn aráalé rẹ̀ àwọn sàábé rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ń tọ ipa ìlànà rẹ̀ tí tó fi di ọjọ́ ẹ̀san. eléyìí ni àlékún nípa ìtẹ̀síwájú nípa tírà tí a usulu sunnah àwọn ìpìlẹ̀ ìlànà tó jẹ́ ti àdìsọ́kàn àyíká mùsùlùmí gbọ́dọ̀ ní èyí tí àfáwa imam ahmad bunu hanbali èyí tó ti kún wọn sí tí àfáwa abdus tó jẹ́ pé ìwáyà wọn ni wọ́n fi gba ọ̀rọ̀ yìí wá lọ́dọ̀ imam wa ahmad bunu hanbali ní ìjẹjọ́ adébí ohun tá à ń pè ní alìmọ́ọ̀nù bìlù kọ́dárì ìgbàgbọ́ nínú kádàrá bá a ti gbọ́dọ̀ gba ọlọ́run ọba wa gbọ́ pẹ̀lú àyànmọ́ tó yẹ pẹ̀lú wa bá a bá lówó lọ́wọ́ àyànmọ́ wa ni bókun díẹ̀ káàtó àyànmọ́ wa ni bá a bá kọ́lé mọ́lé àyànmọ́ wa ni bá a tí ì kọ́ àyànmọ́ wa ni bá a bá jẹ́ nìkan tá à ń rí jẹ àyànmọ́ wa ni ọba kùdí ẹ̀ káàtó àyànmọ́ wa ni bóò lèmi àti ẹ lásìjọ gbọ́ lọ́wọ́n bá gbọ́ níbi eléyìí tó ò ní wò pé bóyá ọmọlàkejì rẹ tóun náà ń ronú bóò lòun ó sì jẹ́ tó ò ní wò pé òun ní í ṣe ọ́ tó ṣe pé tọ́wá kóun ní bá ń ṣe ọ́ ni ó yẹ kóun ní o ti kọ́lé mọ́lé ó ti ralẹ̀ mọ́lẹ̀ kí ọ̀pọ̀lọpọ̀ àìmọye oríṣiríṣi nǹkan ọ̀gùn ó ti wà lẹ́nu ọ̀nà ilé rẹ̀ kódà kó lóun ò ní fẹ́ rìn lórílẹ̀ mọ́ àfi kó ṣe pé òun máa gun nǹkan gbogbo ògbà ni ṣùgbọ́n látara pé ọmọ ẹ̀dá dámà pàápàá jùlọ yorùbá àìjẹ́ nìkan tó lè pa àmọ́ ronú nípa eléyìí wípé ọba tí máa ń dára lọ́lọ́wọ́n bá ọba àlekè ọlá kìí ṣe bí mo ṣe ní làákàyè tó lèyẹn fi lówó lọ́wọ́ kìí ṣe bí mo ṣe lára tó lèyẹn ṣe kọ́lé kìí ṣe bí mo ṣe jẹ́ nìkan tí mo jọ́jọ̀gbọ́n sí lèyẹn ṣe ní ọlọ́run bá ní máa ń jogún ẹ̀fẹ́ dàá ẹlòmíín bẹ làákàyè rẹ̀ lè má tó nǹkan yóò sì máa darí ọ̀pọ̀lọpọ̀ àwọn ńlá àkàyè èèyàn ẹlòmíín bẹ ó lè má ju òṣùṣù ọwọ́ lọ kódà orí rẹ̀ ó lè má ju orí èkúté lọ ṣùgbọ́n yóò jẹ́ nìkan tó ti pé yóò máa darí àwọn tó yẹ pé orí wọn ṣe gbòǹgbà gbòǹgbà ara wọn ṣe gbòǹgbò gbòǹgbò bọ́lọ́run bá balẹ̀ tọ́lá bó ti ṣe é nù bó rẹ̀ iná ti fẹ́ rí nípa ẹlòmíín tó ṣe pé àwọn tí wọ́n ń sọ lásán àwọn bodyguard ẹ̀ gan á fẹ́ yọ ẹni tí wọ́n ń sọ bíi mẹ́wàá lára tiwọn tó sì jẹ́ pé ibi táwọn ti ń jẹnu tí wọn bá ti sọ ìjẹmu ò tí ì já rọrùn òun sì ní lẹ́gẹ́lẹ́gẹ́ yìí ọlọ́run bọ́ba àlekíọ́lá òun ló ṣe é bẹ́ẹ̀ bóò lèmi àti ó sì jọ gba ohun tá à ń pè ní àyànmọ́ bóò láti jọ gbà á gbọ́ oore bẹ̀ tá a gbà á gbọ́ aburú bẹ̀ á gbà á gbọ́ yẹn ni pé àwọn oore tí bá ń ṣẹlẹ̀ sí wa ń bẹ̀ á gbà pé àyànmọ́ wa ni báwọn aburú bá wáyé á gbà pé àyànmọ́ wa ni bóò láti fẹ́ gbà gbọ́ nínú àdìsọ́kàn àwa mùsùlùmí nínú ìrẹ̀lẹ̀ yìí wà tá a gbọ́dọ̀ máa béèrè pé kẹ́yìfà bóò ló ṣe rí báyìí tàbí lima kí ló dé tó fi jẹ́ pé mi ni wọ́n fi léyìí fún ìwọ náà lọ́tọ́ sí èyí tọ́tọ́ sí mi wọ́n mú wá fún mi èyí tọ́tọ́ sí wọ wọ́n mú wá fún wọn náà báyìí láti máa wá bá a lọ hatta qiyama as titi títí báwa bá kú lórílẹ̀ ayé báwọn míì bá tún dé àyànmọ́ tí wọ́n ní òtún ti tẹ̀lé wọn nínú bí wọ́n sì lò sẹ̀mí kọ́lọ̀ bá kó jẹ́ kí á rí àyànmọ́ dáadáa nínú sẹ̀mí ayé wa àwọn àyànmọ́ ọbú kọ́lọ̀ bá kó gbé jìnà sí ẹnìkọ̀ọ̀kan wa bákan náà fáwọn sàlàyé fún wa pé wa mislu ma kana mislahu fil qadar gbogbo ohun tó bá ti wá jẹmọ́ ọ̀rọ̀ kádàrá yìí àti ohun tó jọrú rẹ̀ a gbọ́dọ̀ nígbàgbọ́ sí nínú rẹ̀ àhàdíìsì ru'yati kuddiha gbogbo àwọn àdìsí tó wá nípa pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam yóò máa sọ fún wa pé wọ́n fi hàn mí wọ́n fi hàn mí wọ́n fi hàn mí nínú wọ́n fi hàn rẹ̀ òun náà ni pé wọ́n fi hàn mí àwọn tó yẹ kó wọ inú ná fi hàn mí àwọn tó yẹ kó wọ àlùjánnà nínú wọ́n fi hàn mí rẹ̀ sọ fáwọn sàbí ń jọkàn pé sálù mà bàdà lakum ẹ béèrè ohun tó bá wù yín o ẹ béèrè ohun tẹ́ bá fẹ́ béèrè o torí pé wọ́n ti ṣí ilẹ̀kùn àlùjẹ́nà fún mi báyìí tí ń rí bẹ́ẹ̀ náà wọ́n sì ṣí ilẹ̀kùn náà fún mi tí ń rí gbogbo ohun yòówù tó ń kálukú yín bá fẹ́ béèrè ẹ máa béèrè ó kálukú bá bẹ̀rẹ̀ sí béèrè béèrè rẹ̀ àyínà àbí níbo ni bàbá mi wà ẹni tí bàbá rẹ ti kú ó ọlọ́run bá ń sọ fún pé baba rẹ ní ń wò lálùjẹ́nà yìí o bàbá rẹ o àbúkà fìlìjẹ́nà bàbá rẹ ń bẹ lálùjẹ́nà eléyìí ni ó béèrè àyínà ábì bó bàbá òun wà àbúkà fìlìjẹ́nà títí tẹ́nìkan fi béèrè pé àyínà ábì bó bàbá mi wà ànábì ni pé àbúkà fi nà ni baba rẹ o ẹnìkan náà béèrè wọ́n sọ́la yìí pé èyí ń ṣe tan bàbá tó bí mi ànábì sọ bàbá rẹ̀ débi pé wọ́n ní ìyá níjọ́ náà ń wò pé ha ìwọ ọmọ yìí irú béèrè ńlá ọ̀la béèrè tó bá jẹ́ pàdé bí bá dákọ̀ bàbá mi tó yàtọ̀ sí bàbá tí mo ló bí ọ ń kọ́ ọmọ yìí béèrè pé ìrẹ̀ ìyá mi mo fọ́ lọ́wọ́ bá tó bá yẹ pẹ́ lómi ni bàbá ni ànábì dákọ̀ kóhun ló bí mi ni òun lòun gbà kóhun ló bí òun tòótọ́ ṣùgbọ́n gbà tó ti jẹ́ pé ẹni tó sọ pé bí mi náà lànẹ́bì sọ pé bí mi ọ̀rọ̀ bá ṣe géèrè Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n máa fi hàn ó ní wọ́n fi hàn mí àlùjànnà mo rí páwọn tó pọ̀ ń bẹ́ẹ̀ òun náà làwọn aláìní o àtàwọn ọ̀lẹ àwọn ni wọ́n pọ̀ lálùjànnà wọ́n fi iná hàn mí mo rí pé àwọn tó pọ̀ ń bẹ́ẹ̀ làwọn olówó àtàwọn olùgbéraga iná gbà wá mi wọ́n fi iná hàn mí. mo rí pé ẹni àwọn tó pọ̀ ńbẹ̀ ni àwọn obìnrin nínú ọ̀rọ̀ mi ó ní ẹ̀yin obìnrin máa ṣe sàárà o torí pé gba wọn fi iná hàn mí mo rí pé ẹ̀yin lẹ pọ̀ jù nínú iná àwọn sàábé lóbìnrin béèrè lọ́wọ́ oníṣẹ́ ya kí ló fà èrè oníṣẹ́ ọlọ́run tá a fi wá jẹ́ nìkan tó a pọ̀ nínú Muhammad sallallahu alaihi sọ pé èpè yín lọ́pọ̀ ẹ máa ń pọ̀ lé pé tí ń túmọ̀ sí pé tẹ bá ti róbìnrin tẹ pé èpè rẹ̀ èpè rẹ̀ sá pọ̀ àmọ́ bóyá lára àwọn tí ó wọ̀ náà ni ìsìnkú ọ̀dájọ́ náà lórí o ọmọ àwọn pé sadaqa rasul òdodo lọ́rọ̀ àdẹ́bíà muhammad sallallahu alayhi wa sallam ó ní pé ohun tó jẹ́ káwọn obìnrin pọ̀ jù nínú iná nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ dákọ́ ni pé tòkítẹ́gìnà láàánà èpè pọ̀ sábà máa ń bọ́ lẹ́nu wọn kódà tí mọ́ tọkọtọkọ tọmọtọmọ wọ́n máa wọ́n lépè ni bọ́kọ bá ṣe nǹkan kínkínní fún wọn báyìí lépè ni wọ́n máa wọ́n wọ́n lè máa wọ́n lójú rẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ wọn wọ́n máa wọ́n ní dẹ́ngẹ̀dẹ́ngẹ̀ kóńgò kóńgò ni wọ́n sì máa wọ́n ọkọ lépè ó ń ṣe ọlọ́run bá ní pé ihun tó fà táwọn òbí fi wà tí wọ́n fi pọ̀ nínú náà òun náà ni pé wọ́n pọ̀ lépè bákan náà wọ̀yọ̀kùfẹ́gùnà àṣẹ wọ̀yọ̀kùfẹ́gùnà wọ́n sì jẹ́ nìkan tó wọ́n ń sa ìgbàgbọ́ wọ́n ń sa ìmoore wọ́n ń ṣàìmoore ó wá jẹ́ kí àwọn sàábé lóbìnrin ó béèrè pé à ṣáì ṣáì à máa ń ṣàgbàgbọ́ sọ́lọ́run ọba ló jẹ́ àṣepọ̀ jù nù náà ni àníbi ni pé bẹ́ẹ̀ kọ́ àwọn tó ṣàgbàgbọ́ sọ́lọ́run ọba tí wọ́n wìn ín náà iná làwọn ń lọ ṣùgbọ́n ẹ̀yin tí mo dojúkọ yìí tòkìfẹ́gìnẹ̀lẹ̀ àṣẹ àwọn ọkọ yín lẹ́ẹ̀ má ṣàìmoore pẹ̀lú wọn nínú ẹgbàá wa mi ó ń ṣe ọlọ́run bá ní pé débi pé báwọn ọkọ yín bá forí ṣe tí wọ́n fọrùn ṣe tí wọ́n fi gbogbo ilé ayé wọn tó ti pẹ́yìn náà wọn mójútó tọmọtọmọ tẹ bí fún wọn níjọ́ tó bá kùn díẹ̀ káàtó gbólóhùn tí ó jáde lẹ́nu yín náà ni pé ma ra'aytu minka khayran qat ní èrí dáadáa kan lọ́dọ̀ rẹ rí o gbólóhùn tẹ́yìn obìnrin sọ lẹ́nu nù pé dáadáa wo máa wá rí láti jọ mo ti wọlé rẹ sọ dáadáa kan tí mo rí báyìí tó sì jọ pé àìmọye tí ò tiẹ̀ ló ń kà ànábì muhammad sallallahu alayhi wa sallam gbogbo wọn fi hàn mí wọn fi hàn mí yìí nínú àwọn nǹkan tó àjẹpá gbọ́dọ̀ nígbàgbọ́ sí ni ó ń sọ ọlọ́run bá ní pé wọ́n fi hàn mí àwọn tó ṣe pé wọ́n wọ inú iná wọ́n tún wọn dá ìtún wọn dá wọn tí wọ́n tún wọn dá yìí bọ́dì wọn èjìká kejì séjìká bí ẹni tó bá mọ ẹṣin fi ń sáré jùlọ bá ń sa láàrin ọjọ́ mẹ́ta kò ní sá èjìká ṣe ní séjì kákejì àwọn tí ó wọ náà kò ní sáájá ibi tọ́lọ́ wọn bó tún ara wọn dá lìyẹ̀dáàdù àdá lìyẹ̀dúkọlẹ̀ àdá kí wọ́n bá lè lékún ní ìyà kí àlékún ìyàwó lè bá máa bẹ fún wọn wọn lè bá tọ́ ìyàwó dáadáa yóò jẹ́ kí bọ́dì wọn tóbi dáadáa kí ni ó lè rí wọn jó tọ́ba pé bọ́dì wa kékeré yìí ni iná búrẹ́dì gan lórílẹ̀ ayé láàrin ìṣẹ́jú mélòó àti yọ pátápátá ṣùgbọ́n bọ́dì tó yẹ pé èèyàn bá gbé ẹṣin sílẹ̀ láti èjì kọ́ọ̀tún tí ń sa tí ọ̀wá sa jádéjì káòsì odidi ọjọ́ mẹ́ta káwa náà mọ bí bọ́dì náà sì gùn tó tí túmọ̀ sí páwọn tí ó wọ náà bọ́dì wọn fẹ́ láti bí ibi ìsí màdúgbòrì lápèjúwe bó wá lórí ó ṣe rí gan torí pánibí wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní pé àwọn tí ó wọ náà eyín wọn kọ̀ọ̀kan eyín ẹyọ kọ̀ọ̀kan bí òkè ewúdù ní orí o bọ́ọ̀bá òkè ewúdù rí òkè àwáyè bókè àwáyè ṣe rí yẹn lẹ́yìn ẹyọ kọ̀ọ̀kan ó rí wàá so tó tó òkè àwáyè so papọ̀ kọ́ lọ jẹ́ thirty two orí wá gbé ewé eyín yìí síbò ló fẹ́ jẹ́ kórìí tóbi tó nínú kẹta gbọ́dọ̀ nígbàgbọ́ sí i náà lọ jẹ́ kèfèrí anabi wa muhammad sallallahu alaihi wa sallam sọ fún àwọn sàábé àwọn sàábé nígbàgbọ́ sí àwọn sàábé sọ fún àwọn tàbíyìn àwọn tàbíyìn nígbàgbọ́ sí àwọn tàbí tàbíyìn sọ fún àwọn tàbíyìn àwọn tàbíyìn sọ fún àwọn tàbí tàbíyìn àwọn tàbí tàbíyìn nígbàgbọ́ sí àwọn tí báyìí àti báyìí tàbíyìn àwọn náà gbọ́ lẹ́nu àwọn tàbí tàbíyìn wọ́n nígbàgbọ́ sí bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n sọ tí wọ́n sọ táwa náà fi gbọ́ lónìí tó fi wà lákọọ́lẹ̀ bọba nígbàgbọ́ sí lọ́ọ́ máa jẹ́ mùsùlùmí ọjà láì ọgbà gbọ́ iná ẹ̀ ni wọ́n máa pé yẹn jẹ́ kèfèrí nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ó ní bẹ́ẹ̀ náà wọ́n fi àwọn tí wọ́n wà lùjẹ́ náà hàn mí o mo rí i pé àwọn tí wọ́n wà lùjẹ́ náà ọlọ́run bọ́ ọba lẹ́kẹ́ ọlá ó dá wọn ní dídá tó ṣe pé wọn ò ju ọmọ ọgbọ̀n ọdún àtọdún mẹ́ta lọ thirty three years àwọn olùmọ̀ ní pé éèjì yẹn iná ẹ̀ ní éèjì pé yẹn di ọ̀dọ́ tí ọ̀dọ́ yẹn tó jókòó dáadáa gbogbo oríkèéríkà yẹn ni ó ti mú bérébéré eyín èèyàn yóò ti pé thirty two tí ó bá yọ láti kékeré yóò ti pé thirty two ńgbà náà èèyàn ó ti jẹ́ nìkan tó ṣe pé gbogbo orí tó yẹ kéèyàn máa wọ ohun lèèyàn ó ti máa wù ú èèyàn ó sì ti jẹ́ nìkan tó yẹ pé yóò ti ní làákàyè dáadáa èjì lọ́lọ́run mú ànábì ayé ń sá ló mú kó lórílẹ̀ yàtọ̀ sí báwọn kan ṣe rò ó pé wọ́n kàn má gbélébú ni ọ̀rọ̀ sọkúsọ lọ́dọ̀ tiwọn lélẹ́yìí age of thirty three lọ́lọ́run bá mú kó lórílẹ̀ tó sì mú lọ sọ́dọ̀ rẹ̀ éèjì yìí lọ́lọ́run bá wá dá padà wá padà náà tí ó wá ọdún méje tí ó sì kú lórí ọmọ ọdún forty years débi pé wọ́n wa Muhammad ẹni nígbàgbọ́ sí là ń pè mùsùlùmí ẹni sá عن الأسماع واستحوش منها المستمع tọ́rọ̀ yìí bá wá lọ́dọ̀ ẹni tó yẹ pé ń sọ tọwọ ajẹpẹ ẹni tí ń gbọ́ ń dá a láàmú pé sọ̀rọ̀ yìí sì rí bẹ́ẹ̀ báyìí sọ̀rọ̀ yìí sì rí bẹ́ẹ̀ báyìí ọ̀rọ̀ rẹ̀ léwu o tí bá ń gbọ́ tí ń gbà gbọ́ wàá iná máa lé ilé ìmọ̀ọ́nù bí hà irú ẹni bẹ́ẹ̀ bí ṣe ń gbọ́ yẹn kọ́ nígbàgbọ́ sí ni o wa alla yuradda minha harfan wahida a gbọ́dọ̀ dára fi ẹyọ kan padà pé eléyìí ò lè rí bẹ́ẹ̀ kò rí kí ni ṣé wọ́n lọ́jọ́ wọ́n lọ́dá nẹ́bí ni ṣé bọ́lá wọn bá lọ́dá ó sì ní kó sọ fún wa ní sì ń sọ fáwọn sàábé pé alébà lágòtò ṣé mo jíṣẹ́ pé wọ́n sọ pé fọkànlẹ̀ bàlágùtàlì sáyàlá ọ̀bàlágùtàlì àmàna ó jẹ́sẹ́ pé ohun tọ́lọ́wọ́n bá gbé kọ́ ọlọ́run ń ṣe lọ jẹ́ pé ó ń ṣe ọlọ́run bá nẹwọ́ sí ọlọ́run ọba lókè sẹ́mẹ̀ pé Allahumma fashhad ọlọ́run bá jẹ́rìí sí wọ́n wíyé o nínú àwọn ìjẹ́sẹ́ pé ànẹ́bì iná ẹ̀wá lélẹ́yìn a gbọ́dọ̀ nígbàgbọ́ sí òkèèrè amínẹ́lẹ́ àdéṣìlì màtòrọ́ọ̀tì anẹ́tẹ̀kọ́ àti gbogbo àwọn ọ̀rọ̀ míì tó wá nípa àwọn àdéṣì tánẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam ti ń sọ fún wa nípa àyànmọ́ ti ń sọ fún wa nípa kádàrá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí nínú rẹ̀ òun náà ni pé tá a bá ti pé ọmọ oṣù mẹ́rin wọ́n sọ wá dẹ̀dá nínú àpò òbí ìyá wa ọmọ ogójì ọjọ́ a ji omi lọ́gbọ́lọ́gbọ́ ogójì ọjọ́ mi tá wọ eighty days A ji ẹ̀jẹ̀ kíkì ogójì ọjọ́ mi tá wọ one days bá a ṣe ẹran ogójì ọjọ́ tá fi wọ one twenty days yìí láti kó sùn mẹ́rin nínú àpò òbí wa ọlọ́run màláìka kan sí wa. yóò wá sọ nípa àrísìkí tá a lò lórílẹ̀ ayé ló fi jẹ́ pé má wulẹ̀ múkàmúkà ọ̀kẹ́ kó wá làbára rẹ̀ lé ayé àti lọ́dọ̀ ọjọ́ ìgbèdè àlùkìyàmọ̀ ni ó tún wá kó ṣòro báwọn ọmọ rẹ̀ má múkàmúkà àrísìkí tọ́lọ́n bá ló ṣe kò ń gẹ́ lórílẹ̀ ayé náà ṣe ti rí bó tún ọ̀tọ̀ nídájọ́ bó ń bo lo ti rí kójọ á sì dájọ́ ẹ̀ lọ́tọ̀ níbo tún kójọ tán bó lo tún ṣe ná ìdájọ́ ọ̀tọ̀ tún lòun ànábì wa muhammad sallallahu wa sallam ó ní pé nínú ti wọ oṣù mẹ́rin wọ́n ti kọ kalẹ kátìgórì kọ wà tá a ṣe ẹni tí ó káfíńtà ẹni tí ó ẹni tí ó ẹni tó jẹ gbogbo sẹ́tàǹsì yẹ́nyẹ́ láti gbà náà wọ́n ti kọ́ o bẹ́ẹ̀ náà ni ajẹ́lẹ̀ àkókò tá a lò lórílẹ̀ ayé wọ́n ti kọ́ kalẹ̀ nípa bó lo àkókò wa ẹni tó lo ọdún kan ẹni tí nílò tó bẹ́ẹ̀ ẹni tí ó méjì ẹni ẹni ọdún ẹni tí ó lọ àádọ́rin ẹni tí ó lọ ọgọ́rin ẹni tí ó lọ àádọ́rin ẹni tí ó lọ ọgọ́rùn tàbí kó má tó bẹ́ẹ̀ tàbí kó ju bẹ́ẹ̀ lọ ọlọ́run bọba àlékiọlá àkókò yìí ni wọ́n ló ti gbé màláìka kan dìde tí wọ́n ti kọ́ ṣèkìjẹn ausaid ṣé lórí ibú léèyàn jẹ lórí dàáyé ni àbó lórí eré ìtumọ̀ rẹ̀ náà ni pé sẹ́ni iná léèyàn ni abẹ́ni àlùjẹ́nnà àkókò yìí náà wọ́n ti kọ́ gbogbo ẹ̀ la gbọ́dọ̀ nígbàgbọ́ sí bọ́ọ̀bá nígbàgbọ́ sí lọ mùsùlùmí ọ̀sà ìgbàgbọ́ sí òun là ń pè ní kèfèrí wọn la yukhasima ahadan wala yunazirahu wala yata'allamu al-jidala a gbọ́dọ̀ jẹ́ nìkan tá a máa wá báwọn èèyàn ṣe fanfa lórí eléyìí torí pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n sá ìgbàgbọ́ sí tẹ́lẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n fẹ́ máa ṣe fanfa lé lórí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n wò ó pé káwọn tó nímọ̀ ń pa rẹ̀ àwọn béèrè níbéèrè ìbéèrè àbéèrè pin èyí tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé ẹ ṣọ́ra o nínú àwọn nǹkan tó pa àwọn ẹni ṣáájú irun òun náà ni kẹsìfàtú sual àti ìtìláàfù aláǹbìyà ihim ọ̀pọ̀lọpọ̀ béèrè àti bí wọ́n ṣe máa ń yapa àwọn ànábì wọn ọ̀fọ̀ àwọn tó yẹ pé wọ́n padà dẹni ìparun ọ̀pọ̀lọpọ̀ béèrè ìbéèrè àbéèrè jù bákan náà àti ìyapa tí wọ́n máa ń yapa àwọn ànẹ́bí wọn ìyẹn ni pé bí wọ́n bá béèrè béèrè béèrè báwọn òjíṣẹ́ bá ń sọ fún wọn níkẹyìn wọn padà já níyẹn ni pé tó sì rí bẹ́ẹ̀ sá látara bẹ́ẹ̀ ọfà ohun tó yẹ kí wọ́n padà lo oko ọ̀parun kọ́rọ́n èyí tí ànẹ́bí Musa alayhi salatu wassalam tó ní kó yọ ìdá kan nù ìdá mẹ́wàá sàkátó ní owó tó ní torí pé lásìkò ìgbà náà ìdá kan nínú ìdá mẹ́wàá ń ti wọn ìdá kan nínú ìdá mẹ́wàá owó tí wọ́n bá ní iná ẹ̀wọ̀n fi yọ sàká ṣùgbọ́n ọlọ́run bọ́ba adékẹ́ọ́lá ọ̀sẹ̀ ọlọ́run fún àwa mùsùlùmí ìdá kan nínú ìdá ogójì iná ẹ̀ ní káwọ́ yọ lásìkò títí wọn ìdá kan nínú ìdá mẹ́wàá fẹ́ni ọba lówó gidigidi èyí sẹ́ni tó ṣe pé olùsí èèyàn ń gba ten thousand lóṣùn kìí ṣe olùsí èèyàn tí ń gba thirty thousand lóṣù fún òbéèrè ṣàkà lọ́wọ́ tiẹ̀ èyí tó pé ó kún ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn tiwọn lónìí ọba àmà tẹ èlò ìdákanú ìdámẹ́wàá tó láṣọ gbọ́dọ̀ yọ mọ́nú Islam èyí tó ipọ́ lọ́wọ́ bá fẹ́ràn gbogbo àwọn ànẹ́bí ọlọ́wọ́n ọba yìí ẹni ọba lówó lówó rẹ̀ pọ̀ tó kù háyà àwọn làwọn tó ti fọ́n béèrè ṣàkà lọ́wọ́ wọn àwọn tó ti lọ ṣáájú wa ìdákanú ìdámẹ́wàá ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n sẹ́yìn nírọ̀rùn fún nípa pé ìdá kan ogójì làwọn tó lówó ni wọ́n máa yọ ìdá kan nínú ìdá ogójì yóò máa jẹ́ two point five nínú ìdá ọgọ́rùn two point five percent iná ni wọ́n máa yọ ìdá kan nínú ìdá ogójì náà lọ́gbà lọ́ sẹ́rí bá gbogbo yíyọ yìí tá a bá ń yọ a máa jẹ́ nìkan tó yẹ pé a fi ń ṣèjọsìn ṣùgbọ́n àwọn tó ti lọ wọn a máa bá wọn ànẹ́bí wọn a máa bá wọn bá wọn ṣe fanfa kọ́rọ́n ọba ànábì wa musa alayhi salatu wasalam ọba ṣe fanfàlẹ́ lórí pé a tá a bá yọ eléyìí náà fún wa musa wọn ni ó lówó tó sì jẹ́ pé olùsìn ní ṣáájú ó ní kí musa bóun bẹ lọ́run lọ́lọ́run bá fi jogún owó fún gẹ́gẹ́ bí ìtàn èyí tẹ́ pé àwọn olùmọ̀ máa ń sọ lórí ẹ̀ kò sí gbogbo eléyìí náà Al-Qur'an àwọn ìtàn ìbàdí Israel iná ìlélẹ́yìn ànábì wa muhammad sallallahu alaihi wasallam sọ pé ó lè rí bẹ́ẹ̀ o ó sì lè má rí bẹ́ẹ̀ ju gbogbo ẹ lọ ó jẹ́ nìkan tó yẹ pé ó lówó tán ó padà wò ó pé yíyọ sàká ń bẹ́ẹ̀ yóò le tá a bá yọ ìdá dúkìá wa yìí lápèjúwe ẹni tó ní two hundred billion tá a wá ní kọ́ yọ ìdá kan two hundred billion lẹ́yìn náà ó pé yọ jẹ́ tá a bá ní ká yọ nínú ìdá two hundred billion twenty billion nìyẹn ẹni ayọ twenty billion fún a. Ah kọ́rọ̀ ń wò pé owó dé lọ́dọ̀ Musa ọkọ̀ tí o kún ọlọ́run bọ́ba lẹ́kẹ̀ ọlá ọ̀padà sẹ́bi lé fanfa ọbẹ̀ tí bá Musa ṣe fanfa lé lórí Musa takò ó pé òun ò nídìí bùkátà òun ò nídìí sàká rẹ̀ mọ́ ó di ohun tọ́lọ́run bá padà di kó bínú sí ọ̀tẹ̀ ní ìbínú ọlọ́run ọfà tó ṣe pé nú àdìsọ́kàn wa òun náà ni pé gbogbo ohun tó bá ti jẹ mọ́ bọ́lọ́run bá ṣe mú wá a gbọ́dọ̀ máa ṣe fanfa ń bẹ́ o. فإن الكلام في القدر والرؤية والقرآن وغيرها من السنن مكروه ومنهج عنه كما sọ̀rọ̀ lórí àyànmọ́ tí wọ́n yànmọ́ wa pé bóò ló ti wá rí báyìí bóò ló ti wá rí báyìí ó ti jẹ́ tó ti rí báyìí tàbí ká máa sọ̀rọ̀ lórí ohun tó ń ṣe ọlọ́run ọba rí tọ́lọ́run ọba fi hàn án tàbí ká máa sọ̀rọ̀ lórí àlùkùránì èyí tọ́lọ́ wọn bá fi ń tó tó gbé kalẹ̀ èyí tó jẹ́ ìdájọ́ ń bẹ̀ èyí tó jẹ́ ti ìtẹ́ ń bẹ̀ èyí tó ló jẹ́ bá ti dòṣẹ́ ayé wa ń bẹ̀ àtàwọn míì nínú àwọn ìlànà ká máa sọ̀rọ̀ lé lórí léyìí tó yẹ pé máa gbé wa kúrò níbi ọ̀rọ̀ wà fún wa o wọ́n sì ṣe é léwọ̀ fún wa bá gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ láàyè sọ ibùhù wàhíní kò wà nínú min ahli sunnati nínú àwọn ahli sunna nígbà tí bá ń sọ̀rọ̀ lé lórí kódà kó máa ṣe kò ń gẹ́ tọrọ àfẹ́jọ sọ̀rọ̀ lé lórí púpọ̀ sọ níwọ̀n bá kú lórí ẹ̀. àfàwọn ibùn tèmíyá rahmatan ní pé ọ̀rọ̀ kádàrà bá ṣe jìdù sí ń ni sọ díẹ̀ lẹ̀ sọ díẹ̀ lẹ̀ torí tó pọ̀ tọ́ọ̀sán sọ̀rọ̀ lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ béèrè àwọn èèyàn béèrè látara rẹ̀ ó sì lè jẹ́ kí wọ́n sọnù látara kádàrà táǹpẹ̀ láyàmọ́ ẹni tí bá jẹ́ pọ́kọ́pọ́ lórí rẹ̀ títà máa ń sọ̀rọ̀ nípa kádàrà ń gbogbo ògbà tí wọ́n máa ń jiyàn lé lórí ní gbogbo ògbà òní máa sínú àwọn alùsùn náà o torí pé ohun tí wọ́n máa wá ni pé kí ló dé tó fi jẹ́ pé ìyàwó ló lówó tọ́kọ òní ìbọkọ lọ́jẹ́ nìkan tó yẹ pé ń sin nǹkan báyìí kí ni ohun tí ìyàwó ń tà ní tí è ṣe pé tí è ṣe pé tí è ṣe pé níkẹyìn yọ padà sọnù látàrí àtà yàda àlìjìdáàlà kótó di pé yóò jẹ́ àlìsúnnà wal jamaa ńgbà ọba tó fi fanfa tí ọ̀ máa ro pé tí è ṣe pé tó sì sọ níta rẹ̀ fọlọ́hún wọ̀nyí gba gbogbo ẹ̀rí ìràkìtà ọ̀sọ́ ní dọ́là ká ti jí kásùbò tóótó àti dọ́ní oko àṣálẹ́ tàbí ń ba alẹ́lẹ́ là ń bọ̀ wálé padà àtẹ̀ntì pé bá aago mọ́kànlá òlù kò tí ì bọ́ sójú ọ̀nà oko lẹ́yìn aago mẹ́rin òun ti ti wálé padà ni ò túmọ̀ sí pé èyí tí ń jí lọ tí ń wọlé lóru ọwọ́ á pé kí nǹkan kú orí ojú èyí tó yẹ pé báago mọ́kànlá ò lò kọ́ lọ báago mẹ́rin bá tún ti lù títí ń bọ̀ wálé ọlọ́run bọ́ balẹ̀ fẹ́ra ní máa ń pín òun ní máa ń pín àrísìkì àtàwọn gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ètò ìsẹ̀mí ayé wa àfáà ní pé wọlé pọ̀ áànú kalamullah ẹ̀rí àlùkùránì yan ọ̀rọ̀ ọlọ́run ọba ni o ọ̀dẹ́ sọ́bí máa kólówó kẹ́ń kìí ṣe ohun tí wọ́n dá ní àlùkùránì kìí ṣe ohun tí wọ́n dá ó jẹ́ kí àwọn olùmọ̀ ṣàlàyé pé tọ́ba yìí pé ohun tí ń bẹ́nu rẹ̀ la fi ń búra ọ̀jà yìí lọ́sẹ̀ tán ṣùgbọ́n tá a pé tákàdá yẹn gẹ́gẹ́ ni tá ń pè ní mọ́sáf ọ̀sẹ̀ tán o yẹn ni pé tá a bá gbé àlùkùrán lọ́wọ́ ẹnìkan gbé fún yẹn pé ó yá fi àlùkùrán búra tọ́ba yìí pé bóyá ohun tá a fi ń búra yẹn ni ọ̀rọ̀ tí ń bẹ́nu rẹ̀ wọ́n ní kọ́sẹ̀ tán torí pé kì í ṣẹ̀dá àlámù lọ ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ni jùsì òun nínú nà ẹ̀ka kan nínú ẹ̀ka ọlọ́run lọ́rọ̀ rẹ̀ a lè fi búra òun lọ́jọ́ sákàdá tá a gbé lọ́wọ́ yẹn là á fi ń búra ẹ̀dá lòun kọ́mpìnì kan ló ṣe kọ́mpìnì kan ló ṣe mọ́sáàpù yẹn wọ́n dá gbé ohun tí ń bẹ nù rẹ̀ ni kí kọ́mpìnì òṣèlú kọ́mpìnì tẹ̀ sọ ọ́ sínú èyí táwọn fi jáde sọ̀rọ̀ fi wá jẹ́ pé bẹ́ẹ̀ náà wà ní ta bá rí pé ń rárí tọ́ba yìí pé òun tí fọ́npìn ṣe fi ìyẹn láre pé ń ráre fi torí ohun tó wà nù rẹ̀ ẹ̀jẹ̀ adáná sun kọ́ má bàa máa rẹ̀ sí wàhálà ìgbẹ̀ka lọ́dẹ̀ yẹn ó ti gbà ládàá ni. ṣùgbọ́n ohun tí ń bẹ nù rẹ̀ lọ́fẹ́ dáná sun bó ṣe ń kọ̀rọ̀ àṣírí ó tù bó ṣe ń kọ̀rọ̀ àṣírí ó tù ìyẹn ni pé òun yìí dáná sun ọ̀rọ̀ ọlọ́run tọ́ba yìí pé bóyá ọfẹ́ dáná sun torí pé ń kí èsì pọ́nrọ́ ọbẹ̀ lọ́gbà lérò gbá kiri atẹ́kùn ní pé kí dáná sùn ọjà yìí kódà òun ta fẹ́ nù orí pé òun ta ara àwọn sálàfù àti wọn máa ń ṣe àfa ọ̀tún wọn múná afá bó ti ṣe nù ó ní wọn kó gbogbo ẹ̀ jọ kí wọ́n dáná sùn gbogbo ẹ̀ nígbà làwọn ṣe pé wọ́n padà rí fáwọn ọ̀dọ́ mọ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti kó jọ tí wọ́n ti ṣẹ̀dá rẹ̀ ẹ̀dá rẹ̀ ẹ̀dá rẹ̀ ọ̀nà ìlú tí wọ́n ti rí àwọn ìtọ́ wa wà nílẹ̀ ó ní ẹ̀kọ́ ojú ẹ̀dá nẹ́sùn ẹ̀kọ́ ojú ẹ̀dá nẹ́sùn ẹ kò jọ dáná sun yẹn bẹ́ẹ̀ láti gbé àtà máa ń dáná sun àwọn kẹ̀yìn kì í ṣe bọ́ọ̀lù ọjọ́ lórí àtà kì í ṣe bọ́ọ̀lù ọjọ́ sílé ilẹ̀ kì í ṣe bọ́ọ̀lù kì ìbọnú wò kì í ṣe bọ́ọ̀lù gbẹ́lẹ̀ ó kì ìbọnú lẹ̀ rárá kò jọ ẹ̀ dáná sun. ṣùgbọ́n tó a gbé bóyá ẹni tó fẹ́ dáná sun ọ̀rọ̀ tí ń bẹ́ nínú ẹ̀jẹ̀ lọ́ dáná sun ọ̀sẹ̀ nìkan tó ṣe rú ẹ̀rí ọkàbámọ̀ lórí ẹ̀ ẹni ó wo eniwe tó wù pé kó wọn máa mú ṣe pé ọ̀rọ̀ inú rẹ̀ lọ́fẹ̀ẹ́ fi yẹpẹrẹ ẹ̀rín ló gbé ẹ̀rín bá padà sí fọ́ padà yáwó yìí ẹni ó wò pé bó ṣe wà yìí yóò wọn jẹ́ nìkan tó yẹ pé kó wọn tọ̀ nílùú Libya ìtàn ló wò pé kó wọn máa tọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ̀ padà fi kẹ́tẹ́ ẹsẹ̀ ọba àríkẹ́ wọn gbé ságbáyé wọ́n gbé ságbáyé ìgbà táwọn ṣègbè tó máa ń gbá yẹn wọ́n gbé ságbáyé pẹ̀lú pé ẹ̀dá kan máa gbà mí ẹ̀dá kan máa gbà mí kí ìjọ ọmọkùnrin rẹ̀ sì kẹ̀kẹ́ rẹ̀. ẹni tó ṣe pé bàtà sùn tọwọ́ lọ́bẹ̀ sí ní gbó ní da ọtí sí ọbẹ̀ sí ní gbó alùpùpù mọ́lẹ̀ tó wò pé kó wọ́n yẹ pẹ́rẹ́ rẹ̀ ọlọ́run bọ̀ padà pẹ̀lú àwọn sọ padà sọ ọ́ ọwọ́ àti ọba ti wò pọ̀ wọ́n náà wò pọ̀ fẹ́ tá ẹ̀rẹ̀ o lè tra ẹ̀ pàṣẹ ìwúgbọ́ ọ̀tẹ̀ ní òkè jásù látà akóhun jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀sọ́rọ̀ kankan bẹ̀ ṣùgbọ́n lápẹ̀jú ẹni sì báíbù ìjìn gẹ́gẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba ni ṣùgbọ́n ìjì ń bẹ lónìí ní ìsìnkú ọlọ́run ọba mọ́ wọ́n ti ṣe ìjẹ̀sẹ̀ dé èmi àlùkò àbá náà ṣe ń wò yẹn tí wọ́n bẹ ṣe ṣe ìjẹ̀sẹ̀ dé èmi kì í ọba mọ́ ìyẹn kó wọ́n fi Yorùbá kọ́ láti bẹ̀rẹ̀ dópin wọ́n fi èkó kọ́ láti bẹ̀rẹ̀ lópin òtútù lọ́rọ̀ ọlọ́run ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n máa jẹ́ ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run a lè rí látàn a lè rí tábà a lè rí lùdí tó jẹ́ pé báyìí kò ní bẹ lónìí ni wọ́n lè dùn ní dáadáa tọ́ba tó gbé òun lè fi nù mú wá ó rí pé bọ̀ fi nù ní bíbọ̀ fún jáde kò sí kankan bí eléyìí eléyìí sọ̀rọ̀ ọlọ́run bá mọ̀ èdè ibi kù gẹ́gẹ́ lọ́rọ̀ ọlọ́run tó sọ̀kalẹ̀ fún ànábì wa Musa alayhi salatu wa salam èdè Syria gẹ́gẹ́ ni ọ̀rọ̀ Ọlọ́run tó sọ̀kalẹ̀ fún àrẹ́bí wa àyínsá sáǹpé jesus èdè yẹn gẹ́gẹ́ sáǹpé nísá gbọ́ àrẹ́bí yìí tó gbé èbò bẹ́ẹ̀ ni ògbé ògbé ọ̀gbọ́ Yorùbá ọ̀gbá Haúsá èdè Syria Syria níyà èdè yẹn lọ́gbọ́ èdè yẹn náà Ọlọ́run bá ti fi bá sọ̀rọ̀ èdè yẹn náà ti fi kọ́ báyìí sẹ́ẹ̀dẹ̀ wàhálà àrẹ́bí wa Musa tàwọ̀rọ̀ tọ́lọ́run bá sọ fún kalẹ̀ fún èdè Híbírù ni ìfòrò níjà lọ́lọ́run bá ti ń sọ kalẹ̀ fún èdè yẹn gẹ́gẹ́ lọ́rọ́ ọlọ́run ìchéjì ẹ̀ sédè mí tí ò sédè yẹn mí tí ò sédè mí ń bẹ̀ mọ́ tí ò sédè yín bírù yẹn ń bẹ̀ mọ́ ó ti kú ọ̀rọ̀ ọlọ́run ó ti di ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ló kọ́ wáyé pé náà lùkúrán tiwa náà lónìí nígbà wọ ipá àwọn èèyàn ọ̀fẹ́ máa mọ túmọ̀ ẹ̀rọ lábá tọ́nà bá ọlọ́run bá balẹ̀ kí ọlá ó ṣe é nírọ̀rùn nípa pé ẹ tún sédè tẹ bá rí ẹ fẹ́ ṣùgbọ́n bí ẹ̀kọ́ ni pé tí wọ́n bá rí kuran tí wọ́n kọ láwùsá wọ́n bá kuran gẹ̀gẹ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìtumọ̀ rẹ̀ wà wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ síbi àwùsá tí wọ́n bá rí kuran tí wọ́n kọ lédè yorùbá wọ́n bá kuran gẹ̀gẹ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìtumọ̀ yorùbá rẹ̀ wà wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ gbàtẹ́ pé kuran tá à ń sọ yìí lẹ̀ wọ́n bá tu wọ́n bá kọ́ ní yorùbá pọ́nbélé tàbí wọ́n bá kọ́ lé èkó pọ́nbélé òun náà ti dé nòjì olóògbé gbọ́dọ̀ mi tọwọ́ ti ṣe kí ni o ó ti kó òun lọ́wọ́ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ọ̀ ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba nìyẹn tó ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba sì ní kìí sọ ọ̀rọ̀ rẹ̀ ìtumọ̀ ọ̀rọ̀ rẹ̀ ni mo ní ìpa gbọ́ yé tó látara bẹ́ẹ̀ bí wọ́n bá kọ kùránì ní èdè mi yóò ní èdè lágbàwá yẹn ń tẹ̀kọ́ rárá ìṣe ni wọ́n kẹ̀sí kọ́ wọ́n gé tó bá rí wọ́n tó dùn gidi yìí sọ̀rọ̀ ọlọ́run torí bó tẹ̀lé ògbónú bẹ́ẹ̀ kẹ́ni pé bóyá èkó kẹ̀kẹ́ lọ́kọ̀ọ́ nígbà wọn bá rí pé èkó tó kàn pé ẹ ọfẹ tó kúrò aláwọ ọkọ lè mú tí ò sí kúrò aláwọ gẹ́gẹ́ ń bẹ bẹ́ẹ̀ wá ní tọba rí ní Yorùbá ní pọnbélé àwọn máa lérò pé ìwé ìwé yìí kọ́gbọ́n ni tàbí ìwé aláwùyé ó tún wọlé òtún ọjà eléyìí sọ̀rọ̀ Ọlọ́run à ó wà ní kò sí lábá ń bẹ rárá yóò yí sí fún láti fi nòjì yóò yí sí fún láti fi tábà bẹ́ẹ̀ ni ló wá fi jẹ́ pé kọ́ ìdájú láti ṣe ju wà nìyẹn tí ń ṣe pé twenty four a lè fi dìde ìdí bọ́ọ̀rọ̀ ọlọ́run bá làwọn yẹn wọ́n ń kọ́ ní àwọn alifábẹ́ẹ̀tì bóòlù ó ti rí ọ̀rọ̀ ọlọ́run bàbá ṣùgbọ́n láti fa sí àpè twenty six tí dé pé forty four àti forty five ní parí fa sí àdé amọ́nù ọ̀rọ̀ ọlọ́run ọba ni ọgbọ́dọ̀ rí ẹ̀gbọ́n lómi nùdí o tọ́ bá fi nùdí tọ̀ àìmọ̀ ọlọ́run ọlọ́run ọba fi lò ó ṣùgbọ́n ọmọ owó gbọ́ fẹ́ yẹ pé ohun tí ń bẹnu rẹ̀ ọ̀sẹ́ ni ó ṣe o wọ́n máa ń padà kábàámọ̀ lórí ẹni o jẹ̀díjẹ̀dí tí ò ní lọ láéláé lè mú tí ò ní lọ láyé ọ̀ṣọ́gùn tó lò tí ò ní lọ ìdí ẹ̀ lè yọ wọ́n máa lé òkú bóyá ń bò mí lòun ti omi ni kò ní mọ̀ pé aburú kan tóun ti ṣe látara ọ̀rọ̀ ọlọ́run tóun fi nòdì náà lọ́fà. alimuhim alukur'an kalamullah alukur'an ọ̀rọ̀ ọlọ́run ọba ni o wọlé sẹ́mi máa kọ́ lówó kẹ́ kìí ṣẹ̀dá kìí ṣẹ̀dá kìí ṣe bí wọ́n dá ọ̀rọ̀ ọlọ́run rárá tó wọ́n sọ pé wọ́n dá ọ̀rọ̀ ọlọ́run ajẹ́ pé wọ́n dá ọlọ́run ọba tó lọ́rọ̀ nẹ́nu wọ́lá àyẹ̀dọ̀ ẹ̀fù ayẹ̀kọ́lá lẹ́sẹ̀rì mọ̀kọ́lọ́ kò sì kìí sọ̀rọ̀ tó ní sásọ pé bóyá kìí ṣẹ̀dá ọlọ́run فإن الكلام الله ليس ببائن منه وليس منه شيء مخلوق ìhun tá a máa sọ náà ni pé ọ̀rọ̀ ọlọ́run ọba nìyí kìí ṣe nǹkan tó yẹ pé a máa wò ó pé a ah, ṣé yóò sì jọ́rọ̀ ọlọ́run ọba ń tòótọ́ tàbá máa wò ó pé a ah, kìí ṣe kíníjàre rárá kìí ṣẹ̀dá ọ̀rọ̀ ọlọ́run ọba nìyí lè ṣàbímọ kọlọ́ọ̀bù ohun tó wí náà ni pé kò sí nǹkan kan nù rẹ̀ laysa minhu shay'un makhluq kò sí nǹkan kan nínú ọ̀rọ̀ ọlọ́run ọba yẹn tó jẹ́dà ọ̀rọ̀ rẹ̀ alif lam mim bó ti wà yẹn aláàmú lọ. ṣùgbọ́n àwa ẹ̀dá làwa ọ̀rọ̀ táwa náà tún ń sọ ẹ̀dá nìkan. torí fáwọn àwọn dá wa ni ọ̀rọ̀ tá à ń sọ náà ti jáde ọlọ́run ọba ẹnìkan ọ̀dà ọ̀rọ̀ rẹ̀ ní nkọ́ ti yàtọ̀ ló fi ọba yàtọ̀ sọ́rọ̀ wa ọ̀rọ̀ tiwa náà yàtọ̀ sọ́rọ̀ wọ́n dá wa ni ọ̀rọ̀ wa náà nkọ́ jáde torí níbi agbẹ̀dú títí ń wá agbẹ̀dú wa wọ́n dáa ni ìwù tí wọ́n jáde ń bẹ́ẹ̀ náà ń kọ́ ọ dídá lọ́gbọ̀dọ̀ jẹ ṣùgbọ́n lọ́wọ́n bá kìí ṣe fún dídá kìí ṣe fún wọ́n da ọ̀rọ̀ rẹ̀ náà ń kọ́ ọ̀gbọ̀dọ̀ jẹ dídá tó eléyìí ni agbọ́dọ̀ gbàgbọ́ nínú àgbọ́yé ẹ̀sìn wa èyí tí ọlọ́run bá fi ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wa iyyaka sọ́ra o wa munadharata min ahman ahdatha kọ́ máa bá àwọn tó yẹ pé aládàádáálẹ̀ ni wọ́n lórí àwọn ọ̀rọ̀ yìí kọ́ máa bá wọn ṣe fanfa kọ́ máa bá wọn wo pé ẹjẹ́ àbòye wo ẹjẹ́ àṣe fi wọ́n lẹ̀ ní o tí bá tún sọ̀tọ̀ fún sọ lórí eléyìí. èyí ọ̀rọ̀ ọlọ́run ọba sọ̀rọ̀ rẹ̀ ẹ̀dá rẹ̀ ni ó yẹ jájọ dìbéètì lórí ẹ̀ sílẹ̀ ọmọ òwúlẹ̀ bá dìbéètì o ṣàìsàn náà máa gbẹnu ẹ̀sọ̀ yóò máa fún gbogbo wa ọmọ nǹkan ọ̀làbí lábùkù jẹ́ ìrìbí ẹni yóò tọ́ bá sọ ọ̀rọ̀ míì tó yàtọ̀ sí ọ̀rọ̀ wọ́n mọ̀ wá kọfà sí yí tàbó lóhùn dúró lórí ẹ̀hún ò lè sọ fọ́rọ̀ ọlọ́run ni òun ò lè sọ kútu ìsọ̀rọ̀ ọlọ́run tó wá sọ báyìí pé la ájèrè èmi ọmọ mọ̀kòlókón bóyá lùkùránì bóyá wọ́n dání àwọn olè sọ̀rọ̀ mọ̀kòló tàbí wọn ò sí ẹ̀dá olóhùn ọ̀hún yìí ti ṣe ní méjèèjì tí ń sọ bẹ́ẹ̀ wàá ní ẹ̀mọ̀ kàlẹ́ àmọ̀ lọ tó sì jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run ọba ni tó sì jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run ọba ni òun wá ń sọ pé wọn èyí ti ń ṣe inú méjèèjì fàhádà sọ ibò bìjà á aládàáda alẹ́ lè o ń sọ pé ìmọ̀ bóyá wọn dá ní o ìmọ̀ bóyá wọn ọ̀dá ní o mọ sámọ̀ fọ́rọ̀ ọlọ́run ìmọ̀ bóyá wọn dá ní ìmọ̀ bóyá wọn ọ̀dá ní mọ sámọ̀ pé ọ̀rọ̀ ọlọ́run ni yóò lè gbọ́ ọ̀dàdà lòun sọ ní o yóò lè gbọ́ ọ̀dàdà lòun sọ irú ẹni bẹ́ẹ̀ sọ ibò bìjà aládàáda alẹ́ o ò ti mọ̀ fún wọn láwọn kó wọn mọ̀ ọ̀rọ̀ ọlọ́run àlọ́rọ̀ ọlọ́run ọba ni sọ̀rọ̀ dídá wọn dá wọn dá wọn dá wọn sọ̀rọ̀ yẹn lé ọ̀rọ̀ ọlọ́run ọba ni ọ̀rọ̀ rẹ̀ ni ni wọ́n dá ọ̀sán òsọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta kí n mọ̀ bóyá wọ́n dá kí n mọ̀ bóyá wọ́n dá rárá nísìlò mọ̀nkọ́lá ó wà mọ̀kùlò ìdájọ́ rẹ̀ níbẹ̀ ìdájọ́ ẹ̀ ń sọ pé wọ́n dá lùkọ́ hàn ní ṣùgbọ́n ọ̀rọ̀ tó lálàáfíà ni pé wa innama huwa kalamullah laysa bi makhluq ọ̀rọ̀ ọlọ́run ọba ni ò wọn ọ̀dà ọ̀rọ̀ ọlọ́run ọba ni ò wọn ọ̀dà òun lọ̀rọ̀ tó lálàáfíà nínú ọ̀rọ̀ àgbọ́yé ẹ̀sùn so ẹ ti dá ló bẹ̀ nígbà tó bá tó di ọ̀sẹ̀ tí ń bọ̀ a máa tẹ̀síwájú aqulu qawli hadha wá kí ìrọ̀lẹ́ tí bá sálámù ní ojú ìlú wa mú láti ń pàdé wọn. bẹ́ẹ̀ kì í ṣe pé mi dé sí náírà láì mú wa ó ṣe kó ṣe aṣàfúlà aṣàfúlà aṣàfúlà sàlámù sàlámù àbára sọ̀rọ̀ lẹ́sẹ̀ náà lọ́sọ̀rọ̀ láì láì lọ́lá bá ti máa ṣe é bọ̀ wá ṣe é tán bí kò kọ́ máa ṣe sùkánù lára ń gbé láyé kì í sì ṣe kọ́sáyé mu wa tó ti yé ìrìngbọ́n sálámọ̀ bàbá dìde tí òwú ìfẹ́fẹ́ láàrin rẹ̀ wọ́n máa ń sàṣùbà àti ìyá kan ní 手机，二三十，一个人要。我感觉你不一样，咱们也马路

ìsìnkú mẹ́jọ ní ìsìnkú anabi muhammad sallallahu alaihi wa sallam táwọn afá àfẹ ìsìnkú mẹ́jọ ní tiẹ̀ nípa oríṣi o lórí ìsìnkú tánàbí oṣù ṣùgbọ́n tá a bá ti kó lórí tiẹ̀ bẹ́ẹ̀ náà wà láwọn anabi ẹgbẹ́ rẹ̀ àwọn náà ó sì bẹ̀ tí wọn ò tó oríṣi mẹ́jọ tó o yé ìrúfà anabi ní méjì tó ń dájú ìsìnkú gbogbogbò àtiwọ́ tó sí lọ́wọ́ àtiwọ́ tó bọ́ wá dájọ́ lé wa lórí nìkan ló lélẹ̀ ọ̀sẹ̀ nìkan tó bá ní. a rò pé àwọn míì bá ní a máa lọ ọ̀dọ̀ wọn wọ́n máa sì wá síra wọn nígbà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam a lọ ọ̀dọ̀ níbi wa Adam yóò ti wá sí àníbi wa nù a lọ ọ̀dọ̀ níbi wa nù yóò ti wá sí àníbi wa Ibrahim a lọ ọ̀dọ̀ níbi wa Ibrahim yóò ti wá sí àníbi wa Musa àlọ́ àdánù ọgbẹ́ wa Musa yóò ti wá sí àdánù wa Àyínsá àádọ́dọ́ ọtí ẹ̀ òun ó ti wá sí àdánù wa Muhammad. Muhammad sallallahu alaihi wasallam ló ń jẹ́ pé òun ló ní ìsìnkú ilé yẹn gbogbo kù ọ̀sá ti jẹ́ ọmọ ìdí ènìyàn rà àlejò oṣù pẹ̀lú oyin rẹ̀ fún tọ́lọ́mbọ wá sí ìdájọ́ torí pé ibi tó ń kálukú wà ó ń kálukú retí what next kí ló tún kù lẹ́yìn eléyìí ẹni tí ń jẹ gbàdùn gan tó wà lábẹ́ ìbòjì ọlọ́run gan ń sì ń wò pé kí ni ó tún ṣe lẹ́yìn eléyìí tọ́lọ́mọ bò jẹ́ ìdíje ìdájọ́ ọgbọ́ kálukú kátó àtàwọn pé kọ́lọ́mọ bó sun òun wátàrí tiwọn tí ò ní ju máìlì kan lọ́mọ bóńkálukú bá ti wá sẹ́lọ̀ wọn bá sí lóògùn rẹ̀ ó ṣe kù ó sì ṣe kí lórí òògùn rẹ̀ yóò fi máa rìn ó ṣe ọlọ́run bá ní pé ẹni tó òògùn rẹ̀ òògùn jẹ́ kókó sẹ́ ẹni tó ikú dúgun ni ẹni tó ikú orúkún tiẹ̀ ẹni tó ikú ìfẹ́n tiẹ̀ ẹni tó ikú ìdúgbò tiẹ̀ títí jẹ́gbẹ́ ẹni tó ikú ti tiẹ̀ ó ọ̀hún ni ó mú dé ṣé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wàá ní ẹgbẹ́ ẹdákùn ẹjẹ́ wọn á sí sáté à ń lọ káàkiri mọ́ bí a ń lọ ṣùgbọ́n àwọn míì bẹ̀rẹ̀ pé abẹ́bù àpò ohun ojú ẹ̀ nípa wọn síbẹ̀ náà àwọn èèyàn máa wá pé káàkiri mọ́ bí a ń lọ. ìṣèpẹ́ yẹn ọ̀nẹ́bì lónìí ìṣèpẹ́ ẹlẹ́ẹ̀kejì tó ń sọ ọlọ́wọ́n bá tún ni làwọn tó wà lùjẹ́ ńnà ọ̀rọ̀ wọn ti ní sáà lùjẹ́ ńnà o àlékún wà lùjẹ́ ńnà wọn lálùjẹ́ ńnà wọn tí wọ́n bá tí wọ́n bá tí wọ́n bá ṣe egun wọn jọ tọra ìsìnkẹ́ rẹ̀ náà àwọn ẹ̀ ń bẹ̀ bàbá yìí lọ́nà ànẹ́bí ọlọ́run èyí tó ọ̀rẹ́ ti já sí lẹ́tẹ́lẹ̀ wọ́n sì pẹ̀lú kókó wà lóṣẹ́ náà sọ̀rọ̀ bí gbogbo ya ó ti wà nù ní ọ̀rẹ́ dì èyí tá a kọ́ sọ láwùjọ ni pé ó yẹ kó máa lọ nù náà ṣùgbọ́n kò wọ ọbẹ̀ mọ́ ìsìnkẹ́ gbé wà lóṣẹ́ náà ètò ìgbé ti wọ lónìí ìrìnàlẹ́ àwọn tó wà sí pẹ̀ bàbá tó ń yọ àwọn ànẹ́bí ọlọ́run ọba bẹ́ẹ̀ náà wà láwọn màláìka àwọn náà sí pẹ̀ ọlọ́run bá fẹ́ẹ́ sọ lálùkọ́ àti nípa àwọn náà fún àwọn náà jẹ́ nípa tó yẹ wọ́n sí pẹ̀ tó bá jẹ́ ìgbéyàwó kìí àmọ́ fún àwọn tó ṣe pé wọ́n gbọ́ lọ́wọ́n ọba gbọ́ fún àwọn tó ṣe pé wọ́n gbọ́ lọ́wọ́n ọba gbọ́ ọlọ́wọ́n ọba sọ nípa wọn báwọn màláìka ò sí pẹ̀ wọ́n bẹ̀ lọ́wọ́n pé bọ́lọ́wọ́n bó bá àwọn gbàtọ́ wọn bẹ́ẹ̀ náà wàhálà àwọn èèyàn ẹgbẹ́ wa ẹni rí wọn ṣùwádà àwọn tó yẹ wọn kú wọn ṣẹyìn dí àwọn tó yẹ wọn tó yẹ kí méjèèjì náà làwọn afa tó ó kú kú ṣẹyìn dí lójú nìkan tó ṣe pé tẹ́ ẹ bá ń wẹ́lẹ́ rí kí àkọ́kọ́ ni èyí sábòsí ṣùwádà náà ni ewu wọn wọn sì gbàdájọ ìyàgbé àmọ́ sọ́ọ́lì hó àwọn ẹni rí ọlọ́njà wà nù wọn wọ́n sì gbẹ́jọ́ wẹ̀ àti àmọ́ ṣùgbọ́n owó òṣìpẹ́ wọn ọlọ́run bá ní òní pé wọ́n fẹ́ jọ wá sípẹ́ lágbájá kí n gbàpẹ́ rẹ̀ mo yọ̀ǹda kọ wá sípẹ́ rẹ̀ tó fi yá báyìí yàtọ̀ sí báwọn yẹn ti ń ro lórílẹ̀ ayé ẹlòmíràn máa sọ wọn kí wọ́n rẹ̀ ẹ máa ṣe wọ́n wì á sípẹ́ yín jẹ́ ògbéra lùbíà yóò tún wọlé wọn tàbí látara pé olówó mi náwó fún àbá àgbọ̀ ìwọ yìí òtún wọlé ọlọ́run mọ́ ní ọlọ́run bá fẹ́ àǹsọ̀ kọ́ lọ́run pé kò gbọ́dọ̀ jẹ́ owó ní sọ̀tàn ní gbèjì lẹ́nu ọ̀rọ̀ sọkúsọ ni o ṣùgbọ́n ojú tán owó tán ń sọ̀sọ̀kúsọ òun bẹ́ẹ̀ gẹ́ fúnra rẹ̀ bóyá kò tiẹ̀ sí mẹ́ẹ̀ ojú tẹ̀ pé ó yẹ náà bò ní lójijì ló sì tọ̀ ló sì tọ̀ fẹ́ni tí ọmọ tí ń lo ohun tí ń bẹ nù rẹ̀ ẹni tí ń kà tí ń lo ohun tí ń bẹ nù rẹ̀ ètò tí kà látà o tí bá ń kà tí ohun tí ń bẹ nù rẹ̀ kò sí nínú wọn o ẹ̀ ń kà ń lo ohun tí ń bẹ nù rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni àwọn sóra kọ̀ọ̀kan nínú rẹ̀ ní sọ́ọ̀tù kan kọ́ra àmì ìdílé bí yóò sì pè nínú rẹ̀ ní sọ́ọ̀tù alẹ́ mọ̀ọ́rọ̀ sẹ́yìn ní ìtura máa ń kà ìtura máa ń kà sọ́tò bá fọwọ́ wọn àyàn ní mọ́ra sọ́ra bíbí ìlú sí ìgbà tí wọ́n bá jẹ́ òwe àfihàn jìyà ọlọ́dà fún ọba àfihàn ní jẹ́ wà ní ó ti wà ń lọ ẹ̀tẹ́lẹ̀ tó ti ní ìṣe pẹ̀lẹ́ ìgbọ́ràn bá sọ pé a ní gbọ́ pẹ̀lú ẹni tẹ̀sán ní ìlà àyàfi ọ̀dọ́ ọlọ́run bá ní wọ́n sọ pé wọ́n fẹ́ gbà pẹ̀lú agbájá ọjọ́ tó sọ pé gbà ìyọ̀dọ́ ọlọ́run tí ò sí lọ́wọ́ ẹ̀ ó fi wá sílé nígbà tó ṣe pẹ̀ ó sì fi àwọn náà nínú àwọn ìgbà tó pẹ̀ nínú ìwádìí náà bá hapọ̀ hàn wọ́n hapọ̀ hàn tó sì lù ú ní oṣù pẹ̀lú ọ̀ka kọ̀ọ̀kan tó sì lù ẹgbẹ́ mo kọ́ méjèèjì pọ̀ ẹgbẹ́ ìrìn ní àgbà lóde ó mọ́kò ló ti bẹ́ẹ̀ ara rẹ̀ ìdàkejì ní tọ́ No ọ̀rọ̀ túláàsì bẹ́ẹ̀ lọ mú ẹ̀yẹ à túláàsì bọ́ àwa jù èyí túláàsì àà túláàsì bò wọn bá fagi ọmọ alọ́jẹ́ wọn ló fẹ̀mọ̀ kú wò ní ládàá ọgọ́rùn tó ti yé ìmúládá yẹn ní ń jẹ́ ọ sọ fún wa nípa pé gbìyànjú wọn pàpọ̀ lè gba ládàá wọ́n dàbí káwọn sọ pé ní túláàsì ní kéèyàn lọ ọjà ó sọ wọn bá sọ pé inú ààyè tó burú jù lọjà jẹ wà ṣùgbọ́n níta bá débẹ̀ tá a bá ti sàdó àtẹ̀yẹ káṣe àgbàládá one million wọ́n sì fa ẹ̀jẹ̀ one million rẹ̀ fún wa tá a bá ń lọ tá a bá lọ ọjà tá a sọ láti láti lọ lọ bá a lọ ọjà ṣòro ìgbàlá ìdàkúlẹ̀ bọ̀rọ̀ làhámù yóò fi ọgbàládà one million wọ́n pa ẹ̀sẹ̀ one million rẹ fún títí láti ní ká lọ jà àìrọ ah, o ṣé dúdú láti o ṣùgbọ́n ayé náà fẹ́ jẹ́ àwọn sálàmù tó ṣe pé tó bá wò pé òun mọ̀ sí àwọn ẹ̀sẹ̀ kéékèèké yóò ṣòfin kí n gbọ́ jà lọ́fún lọ sáájú àyè ṣé ìgbàládà one million tí wọ́n bá fi ṣe kí ni wọ́n bá fi pa ẹ̀sẹ̀ one million rẹ pàápàá jùlọ àwọn ẹ̀sẹ̀ kéékèèké nígbà àwọn ẹ̀sẹ̀ gbàǹkọ́ gbé ọmọ àbókí olóbi ìṣùn kẹ́kọ̀ọ́ máa gbọ́jà lọ rárá o kì í ṣe bẹ́ẹ̀ ilé yìí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tí wọ́n mọ̀ àti ìtọ́ ọmọ náà kì í kéékèèké kéékèèké ni tí wọ́n pààrọ̀ fún mi wọ́n láwùjọ náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب